láti bá rọ̀mọ̀lọ́nù lè fi bá àbá ní ọlọ́run gbà á lẹ́sìn fún wa ibi tá a bá dé yìí òbí ìtumọ̀ sí pé a di orókùn rẹ̀ ọlọ́run jẹ́ arókùn rẹ̀ bá a bá rókùn rẹ̀ mọ́jà arókùn rẹ̀ lásán mọ́jà àṣàṣedànù nínú rẹ̀ ọlọ́run gbà rẹ̀ wá ọlọ́run gbà rún wa sádàkà wa ọlọ́run bá wa gbà á

adáwọ̀pẹ́ fún ọlọ́wọ̀n ọba tó láàrin galẹ̀ kan sí ọlọ́wọ̀n ọba tó sọ Al-Qur'ani kalẹ̀ níwẹ̀ tí wá ìwé tó pé kíra tó pé tí ọ̀lá ayẹ tẹ́lẹ̀ kan kọlágbára àdífọwọ́ àbùkù kan tó ṣe wípé àìlèsọrú rẹ̀ gbogbo ẹ̀dá nínú àlìjánú ni àbẹ́ èèyàn ń tọ́ka sí wípé àtọ̀dọ̀ ọlọ́run bá lọ́wù ló ti sọ̀kalẹ̀ kitabun anzalnahu ilayka mubarakun liyadabbaru wa liyatadhakkara ulul albab àwọn ajé fi ọ̀rọ̀ nípa ìmọ̀ ọlọ́run ọba lọ́kan tó yẹ ń sọ̀rọ̀ nípa foundation Islam. Islam ìpìlẹ̀ rẹ̀ eléyìí tó ṣe wípé típìlẹ̀ náà bá ti nùyàn ẹ̀sìn típìlẹ̀ náà tó bá ti bọ́ mọ́yàn lọ́wọ́ gbogbo orí ló bọ́ lọ́wọ́ bó ṣe wulẹ̀ kí wàá rẹ̀ ó dáa tó bó ṣe wulẹ̀ ẹ̀yàn ọmọ ẹ̀ máa lé yín kò ìgbẹ̀yìn lọ. bó ṣe wulẹ̀ kí ọ̀rọ̀ ẹnu rẹ̀ ó tó bó ṣe wulẹ̀ kí tí ìmọ̀lá ọlọ́kan tó yẹ kọ́ọ̀rọ̀ tó bá ti yọ ń bẹ gbogbo ẹ̀ òfútu fẹ́tẹ̀ bánzáàlì tó bá wá rí bẹ́ẹ̀ ṣé gbogbo àwọn tá wa ní mùsùlùmí lónìí sọ̀rọ̀ la máa ti ń jẹ́ ń tà ń wí lọ́lọ́run tá à ń wí tá à ń sọ tá à mọ̀ túmọ̀ rẹ̀ tó tiẹ̀ yé wa sáà rí lò ọlọ́run kó sàánú wa kó fi wá ṣe kò ń gẹ́ Allahu la Allahu la ilaha illa hu wa ala ọlọ́run ní Allahu ọlọ́run ọba Allah la ilaha illa kò sẹ́ni kan tó sí ìjọsìn àfọwọ́n nìkan la ilaha illa huwa huwa yẹn ńlọ sẹ́yí bá àlọ́hù dákun má ṣe àṣìṣe táwọn oníṣúfí máa ń ṣe tí wọ́n ní huwa náà arókọ ọlọ́run ìsàrókọ ọlọ́run dọ̀míìrù ni tí wọ́n a máa lò kó sẹ́rí wá bọ́lọ̀ ó sì lè lọ sẹ́rí bàǹkan nìyẹn ìbákẹ́ wá ṣe pé ó wá ti tó kọ ọlọ́run ẹ̀rọ àwọn ọ̀sán pé kó lọ́n ṣe wọ́n tà tó rẹ̀ yá hùwà yá máa ń lá hùwà ilá hùwà yá máa ń lá iláhà ilá hùwà wọ́n sì mọ pàrọ̀ tó lọ ké yá hùwà yá gbèlèjà ní ìwà pẹ̀lú èmi wà mọ́sùn a àwọn fi ń dọ́kọ̀ ọmọ tó tẹ̀ ṣe wípé dọ̀míìrù náà ọ̀rọ̀ arọ́pò orípọ̀ ìṣòkọ̀ lọ́ba rí bẹ́ẹ̀ tá a bá ti lè gbé yá wá ó kọ̀ là gbé síwájú ẹ̀ kí ṣe dọ̀míìrù yá húwà ìsàrókọ ọlọ́run débi ṣe lẹ́yìn ìgbà náà tó ni ṣáájú àwọn lárúbáwá wọn ni àdọ̀míru yàwójú aláàkọ́rọ́bí mẹ́sùkú wọ̀nyí níta bá sọjọ yìí náà ní dọ̀míru wọn lọ bá bá rẹ̀ yìí ni ọmọ lọ bá lọ kí là wá sọ dáàbí ń ṣe yáwó tọba wá rí bẹ́ẹ̀ Allahu la òun náà ni la ilaha illallah gbogbo ẹ̀yin ọmọ tẹ́ ìrọ̀jọ́ ẹ̀bọ̀ ọ̀tà ò ẹ̀bọ̀ ọ̀tà tẹ́ ìbájẹ́lẹ̀ yáyí etí yín rẹ̀ kámọ́jọ́ tẹ́ mọ́jọ́ ń táwọn máa nìkan lè gbóyún bọ̀tà ẹjọ́ bá ti jẹ́ ilé bọ̀tà kò ní wọlé mọ́ Allahu la ilaha ọlọ́run ọba Allahu kò mí ìmọ́lẹ̀ yẹn ìyẹn la fi máa ń pè la ilaha illallah ní kẹlímọ́tò ṣàhádà tí mo pè kẹlímà yẹn olórúkọ tọ́pọ̀ ni já sọ ọkọ̀ rẹ̀ jẹ́ náà fún bá ń sọ tún kẹlímọ́tò taqwa òun ní jẹ́ wà á ní sáà máa hun kẹlímọ́tò pàtàkì ó mélòó ó méjì. òun ni kẹlímọ́tù ṣàhádà òun náà ni kẹlímọ́tù takọ́wá sórí ìwọ atọ́mọ̀ yẹn ẹbọ́ta ìwọ àti ẹbọ́ta ìta ìtú ẹ̀jù ẹbọ́ta ẹ máa dọ́ntà àwọn ìta ẹ nka e padà dáńtà ẹ ọ̀nà sì ni alqawlu sáábìtì kí ni túmọ̀ kalimatu taqwa gbólóhùn ìpayọ̀ ọlọ́run gbólóhùn tó ṣe wípé ẹni tí ọba sọ máa ń ti ń sọ kò lè sí ìpayọ̀ ọlọ́run lọ́dọ̀ rẹ̀ ní ìrọ̀pá ajọ́ mi gbogbo ń tọ́ ọba máa sọ nínú ọ̀rọ̀ tó dáa tí ń jáde lẹ́nu rẹ̀ tí la ilaha illallah bá ti tí wọ́n fi máa sọ pé kíní kan ní pé ó bá ti di December báyìí wọ́n ti máa sọ ní tí ó ṣẹlẹ̀ ní gbogbo ní tí ó ṣẹlẹ̀ lọ́dún tuntun fún àti lójú tì. bíbo bá ń bọ̀ wọ́n máa lẹ́nìkan ní ọwọ́ ilé ọlọ́run ti sọ fáwọn torí pé kò sí payọ ọlọ́dọ̀ lọ́dọ̀ wọn kò lè ṣe payọ ọlọ́run nítorí pé wọn ò ní láyé ayé ọ̀la. kò yé ọ̀dà àwọn náà wá ní àlùkọ́wọ́lù sáábìtì يثبت الله الذين آمنوا يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وبالآخرة قال لهم البعدو دودو القول الثابت لا في فسيوان إليه القول الثابت لا يا يا الله يقول لك أجوالهم كاني kìí fi ẹsẹ̀ ẹni tó bá wí tó gbà á gbọ́ yóò fẹsẹ̀ rẹ̀ nílẹ̀ sáwà pẹ̀lú mi òun náà ni àlìkẹ́límọ́tò tọ̀yìnyé bá tò àlìmọ̀dòrò bá tò mọ́sálà gbólóhùn tó dáa lọ́lọ́ ọ̀hún mi sàkójúwe alámútárọ̀ kẹ́yìfà dọ́rọ́bà ńlọ́ọ̀hún mọ́sálà. Hmm. كتبت القيم فصلها La ilaha illallah ní ń jẹ́ bẹ̀ sábà yànnà náà áyà yẹn àdítọ́ àyàbá ń túnmọ̀. Ìṣọ́jà lọ tí ń tọ́yé bá ti ń aṣọ́wọ́ ha wáhá ẹ̀wọ̀ ha La ilaha illallah ní ń jẹ́ bẹ̀. Bọ́ọ̀ bá ti rí tọ́ gbàgbọ́ lórí rẹ̀ yóò dì ń tẹ́ Direct. dàìlẹ́tì ó di kí ni mẹ́rin ẹ́sọ mẹ́rin ẹni fún mi ó náà ni ànàjá oníjẹ́bẹ̀ wọ̀yá kọ́ mi máa lé àjẹ́ okùn ilà nàìjá àti ẹ̀gbọ́n kan tó sọ ni ó ní wọ̀yá kọ́ mi èèyàn mi máa lé adé ọkùn ìlà nàjáàtì kí tí ń pè lọ síbi nàjáàtì ibi tó là tó ṣe rí pé bẹ́ẹ̀ bá ti wí tẹ́ gbà á gbọ́ ẹ ti là láyé làwọn àjọrọ̀ wàtàdé owó náà ní ẹ̀ tó bá ti lóhùn ní gbà á gbọ́ ní ibi ní ibi ṣe iná lọ̀rọ̀ ànàjáàtì ń bẹ̀yẹn ebi wọn àfa ṣe tu bẹ́ẹ̀ àwọn àfa mi náà tu bẹ́ẹ̀ ọmọ rẹ pé nǹkan mọ gbogbo tí mo mú wá wọn tu bẹ́ẹ̀ mo fi mọ wa. ìrọ̀pára yẹ mi ti yẹ bó dẹ̀ ṣe ń túmọ̀ rẹ ó ní mò ń ṣàlàyé fún ẹ ọ lè nígbàgbọ́ gbogbo nǹkan tó o bá rí ọ máa wí lẹ́nu kò sí payọ̀ ọlọ́run lọ́dọ̀ rẹ tí o bá ti láyé rẹ lọ nínú rẹ ni. ọ lọ́rọ̀ tó da lẹ́nu kí láyé láyé lọ́wọ́ bá sí nínú rẹ nù rẹ kò sí ọ̀la fún ọ fún ẹni bọ́dì ọ lè rí ìjọba ọ̀run àbíjọba ọ̀run náà lọ́mọ wàlá ìdọ́ọ̀bá ti nígbàjọ́ ní láìra ìrọ̀lá kò sí ìjọjọba ọ̀run kò sí ẹ̀bùn kò sí fún ẹ̀ tọ́ba rí bẹ́ẹ̀ láìra ìrọ̀lá kò ní jẹ́ bẹ́ẹ̀ يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا القول السديد ọ̀nà oríṣiríṣi ni wọ́n gbà tóhun àmì àwọn sọ pé àlùkọ́wọ́lù àṣùwádùn ìjọba bá wá yànnà náà rẹ̀ lọ ó tún já síbi láìláìlọ́lá ọ̀rọ̀ tó dáa nù ọ̀rọ̀ tó dáa ọ̀rọ̀ tó bá lánàá àwọn ànábì ọlọ́run ọba mú láyé láyé aláwò ní jẹ́bẹ̀ ó di mélòó ẹja mi lóhun ó di mẹ́fà òun náà ni aláṣọ́ábì ìmáàni aláṣọ́ábì ìmáàni mọ́ lè jẹ́ ń jọ́sọ̀ ọdún ẹ̀ fún mi ó ní ti fún lẹ́bù ní ti fún lẹ́bù ìfún lẹ́bùn one thousand tọ́wá ti sọ́tọ̀ fẹ́ ní àyíwẹ́rẹ́ ọmọ ibi níbi yọ sí ní tọ́wá ti sọ àhàn ọlọ́run sọ ọdẹ sọ̀rọ̀ tọ́wá ti sọ change mi náà tọ́wá ti sọ tọ́wá ti fẹ́ rí tì í ìwọ gangan mo bẹ́ fún lówó àpò kan àpò márùn-ún ó sì rí náà kìí ṣe kìí ṣe wá àlùkùtà àwọn kọ́ láwọn ọ̀dà orí Allah ó ní àlá anábà Muhammad ó ní máa ń ta bá ń pin tá ń pin tá ń pin á pin sí seventy kìíní kan ìwáyà mi ní sixty kìíní kan sànkébédé àwọn ni láti mẹ́ta àti òpin mẹ́wàá tó bí ọ̀hún ọ̀sàpọ̀ wọn lò lójú sọ pé seventy something lẹ́yìn ilé ìbòsí máa sọ. ó wá ní àlá afdọ́lù ha eléyìí tó lọ́lá jù rẹ̀ ó ní kọ́ọ̀lù láà ẹ̀rọ àdìlọ́. wọn lọ ga jù wọn lọ lọ́lá jù wá àdínà eléyìí tó kéré jù tó fi mọ̀ pé iṣẹ́ ara yìí máa nìyí ó ní ìmọ̀ tọ́tùlì ádá ìmọ̀ tọ́tùlì ádá àyìnkọ̀ọ̀yà kó orin tó lè pààyàn lá lójú ọ̀nà báyìí kó o sì mú kú anábì lára imọ́ ni tẹ̀gbẹ́sọ́tún bóyá níbẹ̀lẹ̀ ti wá rí i pé bẹ́yìn àbá ní gbàgbọ́ tó yẹ kó ọrọ̀ kò ní níwà dáadáa lára níbẹ̀lẹ̀ ti rí alùsùn náà oníwàtiwà alásọ̀tán alùsùn náà sálábí alásọ̀tán kò sọ̀rọ̀ tẹ́nu rẹ̀ ọjà òun sì ní sálábí orí ẹ̀ nǹkan kọlu ọ́ ni ọ̀lẹ́kọ̀ọ́ ọwọ́ abẹ́ gbé wọnú súnà jẹ́ ẹ̀kọ́ yẹn padà sáájú olé yín àwọn tó mú àìlẹ́kọ̀ọ́ lára wọn tàbí àwọn ibi tó bá rìn lọ súnà kódà bá dantí bẹ lọ́wọ́ yẹn lọ́wọ́ rẹ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́kọ̀ pẹ̀lẹ́kọ̀ torí pé èyàn ò ṣe ń tà ń ṣe kò sọ́dẹ̀ ní àbùkù àbùkù táàdé tabọ̀dá wa tí ò ṣe rún tà ń ṣe ẹ̀gbọ́n wa tí ò ṣe rún tà ń ṣe bàbá wa tí ó ṣerun tá ń ṣe àbúrò bàbá wa tí ó ṣerun tá ń ṣe bàbá tí ó ṣerun a tá bàbá ẹlòmíì náà a ẹlòmíì a tàbúrò bàbá ẹlòmíì náà wá sọ pé ọ̀rẹ́ bá bẹ́ gbọ́dẹ̀ tì àdúrà àwọn ọmọ rọ́bì aláwọ̀ tààrà ní gbọ̀ǹkan lọ́jọ́ kan rẹ̀ nìyẹn bó ṣe rẹ̀ nìyẹn pè é ó bá ọba mú láwọn àníwò rẹ̀ ọba wò fún ojú àbáyà rẹ̀ fún ẹ̀yìn kí àgùn tó gùn bí kàkíyà gùn yàn lódìdí mọ́tò ó ní káni wọ́n máa jẹ lọ. Ah, àwọn tó wà pẹ̀lú ní abẹ́rẹ́ ìwọlé dé eléyìí lárúbá wọ kò ní bọ́ bá fún ní nǹkan díẹ̀ yóò jọ lójú bí ó dájú àti ìbára búrẹ́dì bá rọ̀ kù tó tún wá jẹ́ búrẹ́dì tí mọ́ọ̀lù tó ṣe dànù bàbá àwọn búrẹ́dì ìwọ sáìsìmẹ̀tì ló bá ara wa <laughs> wọ́n ti ṣe tíì mọ́ yóò jọ lójú ó wá fọlá ó ní sẹ́ rí ẹni tẹ̀wé bàbá rẹ̀ àti Umaru bàbá mi ọ̀rẹ́ ni ó là náà fi sí ni àbárò òlìmí rí áńjẹ sílà rọ̀jú lò gbúdà àbíyè ó là náà fi ní orin tó dáa jù sẹ́yìn àmọ́ ṣe ní káwọn olólùfẹ́ bàbá rẹ̀ dà wọ́n pọ̀ káwọn má rẹ̀ bí ẹ̀ ìdí tí mo fi ṣe bá rẹ̀ sí ó là ti wá balabala ó là ti rádàrádà ó là ti rẹ́nu orí sọ má gbẹ́nu orí sọ wọnú sùn náà sọ́ra rẹ bọ́bá bẹ́ẹ̀ máa ṣẹnu rétọ̀ lọ́mọ ṣe ń bi tọ́ bá ti ṣe oṣù mídíà náà tún dá wàhálà rẹ̀ ẹ̀dá kò torí ìtọ́ lọ́mọ bọ́ba tọ́ lára rẹ̀ ga ara yìí máa ń ara ẹ̀sìn ara sọ́nà ara sàlàfíyà oníwà tó bá rí bẹ́ẹ̀ الله لا الله لا إله إلا هو وعلى الله فليتوكل Tani ọ̀rọ̀ àṣọ lójú ẹ̀ pẹ̀lẹ́ ìrìn ni ò, ọya, jẹ́rìmọ́ tó ṣàhàdà, ààyà bá ń kí ọ̀kì. Àhán, ó dé ní, ó القول الثابت اوكي القول الثابت نعم مطعم طيبة اوكي إلى النجاة نعم

tí ò sí láàyè ayọ̀lọ́ nínú nínú tó wà pé. kọjá tí ó fi jórí ànábì wa Ìsá lọ bá ń sáré lọ máa ìdá bá ń kàwọn ààyà làkọ́lé káfàrọ̀ lẹ́mìnà kọlu. làkọ́lé káfàrọ̀ lẹ́mìnà kọlu. lọ́jọ́ ẹbí ọ̀nà àwọn parí lọ́wọ́ sí ẹni Ah, bàbá, bàbá, bàbá. Yàrá bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ láti nínú ọ̀rọ̀. Ìyẹ́jẹ̀ ilé ìhà dájú ẹ̀lẹ́. Rọ́jà yìí náà ni òjò nǹkan. Ọlọ́run tàánù wa àgbájú jẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀. Wọ́ndà. Ah. Máa bá àwọn ìní kọ̀ọ̀kan díẹ̀díẹ̀. Ọlọ́ni gbogbo àwọn tí wọ́n sọ wípé mi ìsáyà ọmọ Máríàmà tí wọ́n ní wípọ́ lọ́wọ́ ọlọ́ni kẹfẹ́ ìgbẹ̀. Wọ́n ọlọ́run ní al-Masih Mèsáyà nítòhùn sọ ti ẹ̀ ní wípé yá bà ní Ísírẹ́lì ẹ̀dì dáadáa o tí ìbá sọ ma Ísírẹ́lì padà lẹ́yìn ibi tó lọ lọ́lọ́lọ́wọ́n ọ̀rán sí ọ ẹjọ́ nǹkan ṣé tàwọn ṣídùn àbí ṣe tàwọn ṣídùn ọlẹ́yìn ọmọ Ísírẹ́lì jẹ́ máa ń lọ́lọ́wọ́ ọba mi àtọ́lọ́wọ́ ọba yín ẹnìkan ń bẹ pásítọ̀ ni pásítọ̀ pásítọ̀ amẹ́ríkà ló wà ọmọ nàìjíríà mi spokesman nu president kan nàìjíríà former president ní ìfẹ́ sọ́jú wa ó rí ní sin kẹsàn láìpẹ́ yìí wípé tàwíìdù yẹn náà nìpìlẹ̀ ẹ̀sìn tàwọn náà ó dúró àwọn ibi tó ti gbé gbájú ìkànnà àfáwà dáadáa ju bá àti ọdún lọ́nà àfa àgbà ńlẹ̀ yorùbá ti lọ́wọ́ bí. bọ́ ibi tí mo fẹ́ lò bẹ̀rẹ̀ kí wọ́n gángan fi rinlẹ̀ wípé àwọn politics kan ló bring about trinity it wasn't part of the senate. ẹ lọ gbọ́ fúnra yìí nígbà mo sọ pásítọ̀ rẹ̀ ń sọ. àgbẹ̀fẹ́ ẹ̀ náà ní ó ṣe kú. ṣùgbọ́n táwa fẹ́ lò ń bẹ̀ ni wípé sọ́dà kọ́kà wà fún wàtà lóògùn. ó tí ń ti ń bẹ̀rẹ̀ irọ́ rẹ̀ pọ̀ torí jọ tíṣà ìtọ́nù náà kò dòdò ló dòdò jọ ọ̀rọ̀ òpùrọ̀ ni o níta ibi ọ̀rọ̀ rẹ̀ ní kí ẹ̀sìn yìí náà láti ìgbà tó ti bẹ̀rẹ̀ kó tó dìgbà tí wọnú ẹ̀ bẹ́ẹ̀ fún wa ẹni tí ọba ti nígbàjọ́ náà ọ̀kan ọlọ́run الله لا الله لا إله إلا هو ذلك أعبد الله ربي وربكم إنه من بسم الله فقد حرم الله ó ní pé ẹ máa ṣe ọlọ́wọ́ ọba yín àti tèmi ọlọ́wọ́ ọba ẹyọ kan ومأواهم النار وما للظالمين من ibi jẹ́ ọ̀rọ̀ rẹ̀ ó padà wá já sí inú náà ni ọlọ́mọjà lẹ́tọ̀ sí ọmọ alẹ́ bọ́ọ̀lì nínú mi à ń sọ ọlọ́run láwọn alábòsí jẹ́ ń sàbòsí kúkú sálàrà tí wọ́n wájú gbogbo àwọn tí wọ́n fẹ́nu wọn sọ wípé mẹ́ta lọ́kan lọ lọ́hun tí wọ́n sì gbàgbọ́ bẹ́ẹ̀ ọlọ́run kẹfẹ́ rí gbogbo wọn. dákun bá ń tún wí. ẹ bá ń wí wà máa rìn ní ìlà ní ọyẹ sọ bẹ́ẹ̀. ìlà ìlà wáṣídẹ̀. ọlọ́run ní pé kò sọ́lọ̀ nǹkan mọ́ bóyá lókè bóyá nílẹ̀ àfọlọ́ nǹkan ṣoṣo ẹyọ kan ọlọ́run wá fi ìlérí kan sí oníwà yín lámú yá ń tàhó àmọ́ ọdún ọlọ́run ní bí wọn bá fòpin sí tí wọ́n lọ́mọdé alẹ́ tọ̀ sí ya gbogbo anabi anabi yìí ń ta ọ̀rọ̀ ẹyọ kan ló náà kọlọ. tawhid ìmọ̀ ọlọ́run lọ́kàn adáwà gbogbo àwọn aránṣẹ́ ọlọ́run ẹni ọba yanjú lára rẹ̀ olóṣorí rẹ̀ ilé fi jẹ́ pé òun wọnú ìsìláàmù òun ló gbọ́dọ̀ tó ọba wí ń gbàdọ̀ fẹ́ jáde láyé rẹ̀ sórí rẹ̀ ọba ti wí bó ṣe wulẹ̀ kálà àmàrí rẹ̀ ọ jẹ́ fi ilẹ̀ nù ó ti la táwọn mọ̀nàmì kí ṣe tí yóò fi jẹ́ wọn láyà ṣùgbọ́n lọ́n ti wọn láṣẹ ní ìrọ̀pá ajọ́ mi yé Muhammad sallallahu alaihi strategy tó lò ní wípé ibi tí wọ́n ti ń jagun kò dìnnà púpọ̀ sódò kan ṣàgbé láyé ìgbà náà bóòrùn ṣe tó èyàn ọjọ́ ọ̀rọ̀ jagun òun gbé ọmọ máa gbé àwọn èèyàn ní kọrọba tó mi wọ́n bá ti tán wá fẹ́ wá bẹ̀ wá mùsùlùmí tó wá ti wá bẹ̀ wá báyìí yóò yọ sí níbi yọ pa àwọn mùsùlùmí wá padà nọ́tìsì wípé àwọn tí ń jáde àwọn kan máa ń dénú wa àwọn kan máa ń dénú wa wọ́n padà wá gẹ̀ẹ́tẹ̀ nìyẹn kọ́ ní ṣiṣẹ́ yẹn ẹnìkan náà wọ́n sọ àti ọmọ ṣẹ́bùn nàbí ọmọ àwọn àwọn òun náà pa ẹjá mọ́ òun náà kò ó ti níyẹn tó ti pánú mùsùlùmí o lójú ogun wọ́n bá ń dọdẹ rẹ̀ àwọn méjèèjì ń dọdẹ rẹ̀ ogun gbóná wọ́n ń dọdẹ rẹ̀ wọ́n ti ka mọ́ ẹsẹ̀ òjèjì nù ìgbà tí wọ́n ka mẹ́sẹ̀ òjèjì zaidu usama gbé ìdà sókè ansọ́rí yẹn náà ó gbé ìdà sókè jẹ́ kí wọ́n gún ni onílà ilaha illallah ẹ̀rí kan ṣẹ́rí àǹsọ́rí ìṣọ̀ràkáwọ̀ ẹ̀rọ ìsáàmà ilá ìrara wòlé lẹ́nu ó ní ẹmùsùlùmí tó ti pa lógun ọwọ́ wá fẹ́ bọ̀ náà ó ti láyé ara ó gbé dàmú bó ti pa nígbà tó pa tán sìnì ayé òyìn ẹ̀kọ́ pamọ́ fáwọn tí wọ́n jọjọ lógun ẹ̀mí wọn ò balẹ̀ àǹsọ́rí náà ẹ̀mí rẹ̀ ìgbà tí wọ́n jagun tí wọ́n tọ́lọ̀ ń fáwọn mùsùlùmí ní ṣẹ́gun wọ́n wá padà dé Màdínà lọ́dọ̀ anábà Muhammad lọ́wọ́n tó fáwọn anábì pé kí ní ká máa ṣẹlẹ̀ lójú ogun kèfèrí kan aka mọ́bọ́nà ǹjẹ́ ká sapa báyìí lọ́ba sí láyé láyé ọ̀lá ilé ìbá káwọ́rọ̀ ìsámọ́ pawò anábì sọ́lọ́ lọ́wọ́ àríwá sọ ó ní ọ̀tá ìtàhùwà kọ̀dùkọ́ ọ̀lá láyé láyé ọpá tó sì sọ la ilaha illallah ó ní ànábì innama kana muta'awwidha níbòmí ó ní kọ́ọ̀lá ha ọ̀kọ́ọ̀lá hù khawfan min as-silah la ilaha illallah rẹ̀ wo lórí ó wí ó ń bẹ̀rù dà ní ah, kò fún yàrá bí a o ti pa alágbájá o pa aláma ní ó pa tàmẹ́dó ó kà ní àwọn tó na pa ni káàná bí lè wà convince pé ó fẹ́ sá fún kù ni anábì tún ní àkọ́tájú ta fún wọ́kọ̀ lè pọ́ lálá ìlà ìlà anábì tún rí pété o ní mo ṣe wọ̀gbà kí n sì mọ́ ti gbà síláàmù lónìí tọ́jọ́ pọ́jọ́ ẹ̀ ń tẹ̀sẹ̀ gbà síláàmù lẹ́yìn ìṣẹ̀lẹ̀ anábì ń sá dà lórí wíì anábì ní aláṣà kọ́kọ́ fẹ́ àǹkọ́ yìí kó lè tọ́ kọ́kọ́ sọ pírísàn fún kọ́ lọ la ọkàn rẹ̀ kọ́ wá lọ mà bóyá ó wí a dà ní àbówí látọkàn rẹ̀ lóòótọ́ sí ìwọ́dọ̀ kéèyàn ni tẹ́bí tí èèyàn bá fi hàn sí èèyàn láti bàá lò kí lọ́kùn ọgbẹ̀lọ́kẹ̀ ìgbà yìí sọ́fọ́ ìgbà yìí sọ́fọ́ sọ́fọ́ sí ní ẹ̀sìn ọkùn a máa tẹnu bọ́lẹ̀ lórí aláàmàrí aláàmàrí kò sí inú ẹ̀sì alábìlọba ilé sọ́lọ́lọ́ àṣọ ó ní bóò ló ti ṣe pẹ̀lú láìláì lọ́la tó bá dé lọ́jọ́ àlùkìyàmù kí ló wù ìfọlọ́ kí ló sọ fọlọ́ láìláì lọ́la òkú mi. الله لا إله إلا هو وعلى bó ṣe wá tóbi tó tó pàtàkì tó àwọn èèyàn wá fẹ́ máa lo fọ́múlà wọ́n rò pé ní èèyàn bá ti wí ó ti lọ rárá rárá èèyàn lè wí kọ́mọ̀ ṣe láǹfààní ìrọ̀pẹ́ ẹgbẹ́ mi èèyàn lè jẹ́ kí kọ́mọ̀ ṣe láǹfààní bẹ́ẹ̀ tó bá ń wí tí ọba sáwọn májẹ̀mú rẹ̀ bẹ́ẹ̀ tẹ̀wọ̀n kébí ráùnà náà fẹ́ wí nígbà tí kó fẹ́ jẹ́ tó fẹ́ bómi lọ ní àmọ́ tí wọ́n náwó láàyè láha ilẹ̀ lẹ́sí ní àmàna tí èyí bà ní ìṣọ́lọ́ wà á nà ní ìtọ́jú ìṣèbòye ló ń bu àwọn yìí pé àwọn àmà òjò sàmẹ́lẹ́nu ìlú rẹ̀ lẹ́tọ̀ọ́ sí láyà ìlàlá ọgbọ́dọ̀ ìṣìn lọ́mọ bí láyà ìlàlá bẹ́ẹ̀ bá wí láyà ìlàlá ọ̀hún nígbà tí bá dé ẹ̀mí rẹ̀ ti dé wọ́n wá rí pé kú ni ó fẹ́ escape ń bìyà ní wá ń wí tí ọ̀gbàgbọ́ kò ní ṣe láǹfààní ẹni ọba wí bí ò tẹ̀ ṣe bọ́rọ̀bọ́rọ̀ kọmọ tí wọ́n ti ń wí àkóónù rẹ̀ pàtàkì sí kò ní ṣe láǹfààní mọ̀rọ̀kọ́ ẹgbọ́ mi ọkùnrin ń kẹ́mẹ́dì nínú Yorùbá ọmọ ìlú yìí yẹn ọmọ ìlú àwọn eléyìí oní kọ́mẹ́dì tí ń gbé kò ìgbà kan wá ló kú ẹ̀yìn lè má máa bọ̀rẹ́ bá ti délé ẹ̀sọ́ fún àwọn tó dàgbà ọ̀hún lọ́bà lọ sàwó ojú ti dọ̀tá láyé láyé ìlànà ńlá ojú ti dọ̀tá ní bá ń wí láyé láyé lọ́la àbí ọ̀sọ́ ẹ̀rọ àgbéyà bá ka yé láyé láyé lọ́la ò tó rí nínú kírísẹ̀tì yẹn ṣe ọ̀wá ní nílà àdọ́ta rẹ̀ láyé láyé lọ́la eléyìí ò wúlò láyé láyé lọ́la ò kọ́mẹ́dì lójú rẹ̀ ń ṣe ní pàǹtí ẹni ó sì fi tàwó ẹni rẹ̀ náà lọ́lọ́ tún mọ́ ọ̀dọ̀ àwọn tí wọ́n bá ti jẹ́ bí àwọn onífíìmù oníkankan kí n kankan wá ti ṣẹlẹ̀ sí wọn bá ẹ̀rí wọ́n sáré fi kọ́ ni wọ́n sáré máa ṣe pa eléyìí tó yẹ kí wọ́n ti padà sọ́dọ̀ ọlọ́ọ̀ ní táìmù yìí pé ah èmi tí kú ti ń fún mi ń wọ́n nì tó fún mi lẹ́bàáṣẹ̀ tí ọ̀mẹ́ mi lọ tí mo tún apálá dìde ẹ̀ ọmọdé ń padà sọ́dọ̀ ọlọ́ọ̀ báyìí ikọ́ ọkọ̀ máa fún wa ní warning sign yellow card yẹ́lò káàdì yẹ́lò káàdì rẹ̀ o ó ti ní yẹ́lò káàdì lọ́gbà o lọ́bá ilé gbẹ́lẹ̀ kẹta rẹ́ẹ̀dì ní o yóò àmàjá yẹ́lò káàdì yóò mọ̀ pé à yẹ́lò lásán ni èmi kó mọ̀ já má kìlọ̀ ah lọ́dọ̀ ọkú lọ́dọ̀ ọkú ẹmọ̀rọ̀ tẹ́ mọ́ tí wọ́n darí ọgbà lórí yẹ́lò káàdì wọ́n ni wọ́n ni ní bá ìdàgbà tó bá ẹ̀kẹ́ 40 gbogbo ìgbà ó gbọ́dọ̀ mọ́ ní kú létí kú àti pé fọ́ọ̀tì wà rọrùn nàìjíríà yìí ilé pé fọ́ọ̀tì àtà ìta bàrábà aṣọ́dáwó abálábọ̀ arúgbá nà sára kọ́lá rọ́bì àwùjọ ẹni. lọ́jọ́ ọ̀dà lọ́jọ́dọ̀ máa jẹ́ kí ara rẹ̀ yẹ sí ọwọ́ lọ ń rẹ̀ ah, àánú bẹ́ẹ̀ ẹ̀yà mọ̀ bá ń ka májẹ̀mú ìyẹn wà bí ṣòro tí ń tàbí àti kọ́dẹ́ kó yí ìdá ọwọ́ amú kó lè má kàdé rẹ̀. Òjò ni ó dá ọjọ́ ẹ̀rú báyìí o. Ìlú ìlú ìlú ìlú العلم هو اليقين هو الصبور والانقياد فالإيمان والصدق والإخلاص والمحبة وفقد الله ما أحب أيها ما بأنتم وين وفي شروط الصلاة الشروط La ilaha illallah tí ó ṣàǹfààní ó ní májẹ̀mú méje. Bí májẹ̀mú ni ọba pé bọ́ bá wí, kí májẹ̀mú mi ò pé ó ṣeré ọkà sọ̀rọ̀ lásán àwọn mẹ́jẹ̀mú méjèèjì yìí ọya ìbò láti rí gbogbo wọn lọ wá nínú nususul wahyi ó wà ní alkùránì ó wà ní hadith Ànábì Muhammad ṣàpọ̀ wọ́n yìí náà àrùsọ ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ànábì ọ̀yá ẹ bá ń sọ bẹ́ẹ̀ fa ináhùn lámìyà ń tẹ̀lẹ̀ ọ inú ha ẹ̀tọ́ bẹ̀rẹ̀ ọ̀yá tó wí Wọ́n sọ ẹni bá ṣe la ilaha illallah kò ní ṣe láǹfààní o.

láìláì aláwọ̀ ẹlẹ́yìn olè sàǹfàní o fàyí náà hù ohun ẹgbà bí nútókì bí mo járọ́dì nútì a ń wí láìláì aláwọ̀ lẹ́nu ìgbà tó bá tó pé àwọn májẹ̀mú méjèèjì láàrẹ̀ sí májẹ̀mú méjèèjì ọba pé láìláìláwò rẹ̀ tó ń wí òfútù rẹ̀ tẹ̀ láìláìláwò فإنه لم ينتهي قائدها ليلطفي Lórí ìtàrin ìyàn sọ́rọ̀ ìwúrò òjì tí ó tọ́bá sí láìlà láàrùn òjì tán, àwọn àtọ́bá tó bí ń ṣe jìnà, ẹ̀fà àtàrí ń ṣe jìnà wọ́n bá wá bá ìmọ̀ọ́mù mọ́ṣáláṣí wọ́n làwọn fẹ́ gbà sílámù wọ́n bá mọ́ṣáláṣí láyé lọ láwọn èèyàn bá já owó fún arẹ́pẹ́tẹ́ wọ́n bá tún sálọ láyé láyé lọ́la ò tẹ́lẹ̀ yẹn ń wí níwájú yín ò lè ṣe láǹfààní ah ojú. ẹ dákun mo sọ fún yín lórí kútùbà ń lò tẹ́ ẹ̀ gbàdúrà tẹ́bí 25 la fẹ́ wáyé alẹ́ 25 lọ ní odd number ní òjò ló ti fẹ́ rọ̀ lálẹ́ ìyá sí bá rárá mo ti sọ fún mo ti tọ́lọ́ ìkútù àti ẹmà wọ́ọ̀tì ẹmà wọ́ọ̀tì tẹ́ ẹ bá sọ dáadáa ó fẹ́ rọ̀ 21 náà ẹ̀ mẹ́tì ìmọ̀ sọ mo sọ lórí ìkútù àbóyí kí ọ̀bá rọ̀ mọ́ lọ́jọ́ mi bóyá ní ìṣẹ́kọ́jọ́ 21 yìí òun lẹ̀ láti kọjọ́ ṣùgbọ́n tó ti wá ń rọ̀ lónìí báyìí ilẹ̀ yìí dìbẹ̀ ọjọ́ tó dẹ̀ jẹ́ láyé ànábì láyé láti mò tí rọ̀ sí ní àṣẹ alẹ́ ìjọ tó jọrọ̀ ìjọrọ̀ mọ́ ni ìdínú má sì gbogbo oníṣò àbùrọ̀sáàtì ọ̀gbẹ́rọ̀ bá ti jẹ ojú ẹ̀tọ́ àjẹlú àwọn wàlẹ̀ ládájá ẹlùmífẹ́ lè tọ́ àjẹlú ní bàbá mẹ́tò má sì gbogbo oníṣò lẹ́tọ́ mẹ́tọ́ lójú ètò lójú ètò ní òjì ní òtò ìtì bọ̀ ọ̀kan lójú ètò lójú ètò ara rẹ̀ lórí ọ̀kọ̀ọ̀kan bọ́ pé mẹ́wàá ètò kọ̀ọ̀kan ètò kọ̀ọ̀kan ní òjì ẹkùsẹ́ ẹ̀rọ̀pẹ̀ já ṣe bá dà mọ́jẹ́ abẹ̀rẹ̀ asáfúnsákọ̀ ní inú mi ṣe bákan mo fẹ́ sá lọ kásámú o lónìí kásámú o ẹjá tó máa bá àlẹ́já mọ̀ púpọ̀ lọ́la nẹ́bí sọ wípé lọ́lọ́lá àlẹ́ ọ̀sán ó ní méje tó bá gbẹ̀yìn ẹ wá sínú rẹ̀ dáadáa méje tó bá gbẹ̀yìn ẹ wá sínú rẹ̀ dáadáa tẹ̀ǹpára méje tó gbẹ̀yìn lò ní báyìí àrẹ́bí rẹ̀ ń ká wá sínú rẹ̀ dáadáa méje tó gbẹ̀yìn yẹn láàmì yẹn lọ́la ẹ̀jẹ̀ ètò ìjọba tó ti wá rọ̀ lọ́jọ́ ọ̀jọ̀ bàbá yìí ó súnmọ́ ọlọ́run gbàdúrà wa ẹwọ́ ọjọ́ ti lọ wàhálà ń lọ̀rọ̀ ni. báyìí àtàwọn àjà nínú òru. bó láti sàmì ayé àwọn ẹgbẹ́ wọn torí tá a bá sọ àwọn ẹ̀wọ́ àlejò táwọn dára òjò ti dùn sáà ní sọ́dọ̀ làwà àwọn èèyàn gbọ́ rárá àbí àbẹ́ ń gbọ́ rárá àwọn àlejò òjò yẹn ò ní dáhùn ẹ̀dá ágàmà sọ̀rọ̀ ágàmà wíìsì átùmá fi pọ́ọ̀sì sọ̀rọ̀ torí pa afẹ́kàwé yẹn gbọ́ ẹ̀kẹ́ tí ìbára lọ́rọ̀ tí wọ́n pariwo sọ̀rọ̀ lẹ́yọ́ mọ̀ rò pé àwọn èèyàn ní gbọ́ tọ́tẹ́ ẹ̀ bá ti ní perception tí àwọn ẹlẹ́mọ̀ jọ ní yọ́n mọ̀ fagbára sọ̀rọ̀ àjẹ̀kọ́ ikọ́ sì lẹ́yọ́ mọ̀ fagbára sọ̀rọ̀ ayà yà á ẹ̀ lọ́la jẹ́nfà àti ìdèbí wàhálà lọ ìwálé àtàwájá ìlú àwọn májẹ̀mú yìí àgbẹ̀rẹ̀ má sọ dáàbà sọ́kù ọlọ́wọ́n dàwà sí yóò sọ àjọ lára lára wà sọ́lọ́ bàbá dáwà